Hello, Dr. Sam. The manager. sir. For how long are you going to continue like this? When will you stop saying you're sorry? I cursed the day I met you. What did you say? Bàbá bí ẹ̀rẹ̀ tún kọlẹ̀ for me. Kill ló mọ̀ nípa dirty secrets? If you ruin this family pẹ̀lẹ́. I'm sure that God will not forgive you. ẹgbà perfect so. What did you say family is again? Togetherness, love, peace, hatred, or even madness. In fact, I don't even know you anymore. You are very wicked is my family. What did you tell her? Mi only ní me only ní jẹ́ kó ní sí mi, mi ò peace. Rate the phone ẹ̀ tó fi ń ring every minute nowadays it's crazy. It is driving me mad. Remember all the good things he has done. Gbogbo ẹ̀ ti dé history. Má jẹ́ gbọ́ kó tún sọ ọ̀rọ̀ bàbá ẹ̀ nínú ilé yìí mọ́. Ó ti gbá, èmi bàbá ẹ̀ ni, ìyá ẹ̀ ni, bàbá ẹ̀ ni kí mo wí. mo mọ́ mi ni. bàbá ẹ̀ ẹ̀yin ni dáàdì. èmi ni dáàdì.